ومن تبع هداه إلى يوم الدين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فاتقوا الله عباد الله وراقبوه في السر والعلن يقول الله تبارك وتعالى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 ìmá bu àgùmọ́ pẹ̀lú ká máa fi láburú ti àkókò àbí nǹkan kan àbáyé àbẹ́dàgbà ẹ̀mú kúrò pẹ̀lú ìfarasí ọlọ́wọ́ ọba sùhánù kí ni wọ́n bá ń pè ní àtàwákòlù òun náà ní kéèyàn sòdodo nípa fífi ẹ̀mí ti ọlọ́wọ́ ọba sùhánù níbi mímú àǹfààní wa àti títí ìnira dànù nínú ọ̀rọ̀ ayé àti àlùkìyàmọ̀ ìdarí gbogbo àlámọ̀rí gbogbo sọ́dọ̀ ọlọ́run ọba ní wọ́n fẹ́ tẹ́wọ́ pẹ̀lú àti kéèyàn fi ìgbàgbọ́ rinlẹ̀ wípé àníṣe kọ̀tẹ́ni tó lè dání lọ́rẹ̀ àyàfi Allah kọ̀tẹ́ni tó lè kọ̀ fún ni àfi Allah kò sì sí ẹni tó lè rí kìnìún ajẹ́ dèèyàn àfi Allah kò sẹ́ni tó lè ṣe ní nífààní àyàfi allah tabaraka wa ta'ala ìdádọ́lá ẹ̀yẹ rúṣin ọlọ́run ọba wal akhadhu bil asbab la yunafi tawakkul kéèyàn wá mú okùnfà kò túmọ̀ kéèyàn farati ọlọ́run ọba subhanahu wa ta'ala gẹ́gẹ́ bá ti mọ̀ ife àtawakkul ẹgbẹ́ méjì lónìí lẹ́ẹ̀kan náà ó ní amẹ́lì kéèyàn ṣiṣẹ́ ẹgbẹ́ kejì òun náà ni amal òun ni kéèyàn ní àgbìyèlé pé iṣẹ́ kéèyàn ṣe yẹn kí ó jẹ kéèyàn ṣàṣeyọrí lórí àlámọ̀rí kéèyàn ṣiṣẹ́ ọkùnfà òun ni pé kéèyàn bá jẹun èèyàn máa yó ṣùgbọ́n èèyàn ò ní gbọ́kẹ̀lé yẹ́yẹ́ pé àfà ìjẹun la yó àmọ́ pẹ̀lú agbára ọlọ́run ọba sùhánà òun lè yóò ṣe jẹun kéèyàn ò yó nípa bẹ́ẹ̀ kéèyàn wá gbọ́ oṣù famu òtúmọ̀ yìí kéèyàn farati ọlọ́wọ́ ọba sọ̀hánà eléyìí máa yé wa nípa ìsìn ọ̀rọ̀ èyí tí òjijì ọlọ́wọ́ sallallahu alaihi wa sallam tó fún arákùnrin kan tó jẹ́ al lọ́rùbáwá oko ó sì béèrè lọ́dọ̀ òjijì ọlọ́wọ́ pé mo wá bá ẹ lálejò báyìí ṣùgbọ́n mo fẹ́ ràkúnmí wa o ràkúnmí yẹn ṣé kí n dè é mọ́lẹ̀ ni àdí kí n gbára lọ́lọ́wọ́ ọba ohun tó jíṣẹ́ ọlọ́wọ́ bá sọ fún sallallahu alayhi wa sallam ọ̀hún náà ni pé ìkílì ha wọ́n tawakkal so mọ́lẹ̀ tọ́ba wá sí mọ́lẹ̀ náà ọ̀wá sẹ̀ farajẹ́ ọlọ́wọ́ bá sọ fáànù. eléyà tó kílíà ní sọ́tún mẹ́lì ayẹlẹ́ kẹ́ẹ́dógún nígbà tọ́lọ́wọ́ ọba subhanahu wa ta'ala ti ń sọ gbogbo àwọn ìkápá rẹ̀ fún alẹ́ nínú sórọ̀ yìí ọlọ́run ẹ̀rìn lórí ilẹ̀ òun ọlọ́run lòun dálẹ̀ fún yín òun sì rọ̀ fún yín ẹ̀rìn ní orí ẹ̀ wọ́n kó lo omi rìn pè ẹ sì jẹ́ nínú arísìkí rẹ̀ wà ilé yìí nù ṣò ọ̀dọ̀ ọlọ́run ọba náà lẹ́ padà kó jọ sí ìyẹn ni pé ilẹ̀ ẹ má wò ní rẹ ẹ ṣiṣẹ́ mbẹ̀ ẹ̀rù kó mbẹ̀ bẹ́ẹ̀ bá wá ṣiṣẹ́ náà ẹ wá ṣe fún nù arísìkí tó wà nù rẹ̀ látọ̀dọ̀ Mu'awiya bin Qurra rahimahullah wọ́n ní Umar bin Khattab radiyallahu ta'ala anhu wọ́n pàdé àwọn èèyàn kan nínú àwọn ará Yamani àwọn àbí wọn lè pé mọ́ni antum kálẹ̀ yín gánà wọ́n ní bẹ́ẹ̀ ni nahnu al-mutawakkilun àwa làwa máa ń gbára lọ́wọ́ àwa ní ni olùgbára lọ́wọ́ ọba ni wá wọ́n mọ̀ rò wá ní ah, bal antum al-muttakkilun ẹni tí máa ń jókòó tẹgbẹrẹ nìyí fọlọ́hún sọ bí ń fi okùn ọ̀gẹ̀dẹ̀ kò pẹ́ nìyí ìnáwọ̀lì mùsàwákìlù lẹ́bi ẹni tá a lè sọ pé farati ọlọ́run òun lẹ́nu tó ṣe wípé ọlọ́hún ilẹ̀ ọwọ́ akí kóró nínú rẹ̀ kírúgbìn fi lè jáde wọ́n yẹ tawakkalu ala Allah ọwọ́ afẹ́ farati ọlọ́run ọba nígbà rẹ̀ ìbádallah ẹ̀ wá rí ìgbà ọlọ́run ọba yìí lahu darajat ọdẹ àwọn ipò ipò àkọ́kọ́ òun ni kéèyàn kéèyàn farati ọlọ́run pẹ̀lú kéèyàn kọrin ọlọ́run ọba fún mi pé a tó farati ni ni'mal mawla ni wa ni'mal wakil bákan náà ipò kejì òun ni kéèyàn fi rinlẹ̀ pé okùn fa ń bẹ́ tó tọ́ o ṣùgbọ́n lọ́wọ́ tó ń ṣe kúkú fàtẹ̀ nínú oko òun náà ni kéèyàn rinlẹ̀ nígbà tí yẹn bá ń farati ọlọ́run fóun nìkan náà ló ṣe ń farati nínú oko yẹn òun ni kéèyàn gbé ọkàn yẹn lọ́lọ́run kéèyàn farabalẹ̀ sí tọ́lọ́run ọba sọ̀hánà nínú oko yẹn kéèyàn dábàá dáadáa sọ́lọ́run gbé àpọ̀ jẹ́rìí ẹlẹ́dàá ni àà òjò ẹ̀sìn lè sùn ìgbọ́kò ní rọ̀ bákan inú ipò òun ni kéèyàn ju ọkàn yẹn lẹ̀ yẹn yẹ tọ́lọ́run ọba sọ̀hánà kéèyàn darí alámọ̀rí sọ́dọ̀ rẹ̀ èyí tó wá ga jù mẹ́ òun náà ni àrùrí ìwọ̀n yóò di ìbá wa kéèyàn yọnu ajá pípé yẹn ti fara di ọlọ́run yẹ́yẹ́ nìyẹn eléyìí ni wọ́n ń jẹ́ àǹfààní èyí lọ lágbára fífẹ́ fún ẹ̀sọ́wọ́ ìkòlù ìgbàdàlá ẹ wá rí ìfarati ìgbáralé ọlọ́run bá sàánà dáwé lọ́gùnmọ́ wa pé ọlọ́run ayè ọ̀kan náà àwọn olùmọ̀ afáwa alfayiruz abadi abadi ọlọ́run ayé inú àwọn ayé.

tọ́lọ́wọ́ bá sá tọ́lọ́wọ́ bá ṣe àtìlẹ́yìn fún yín ọ̀tẹ́ tí ó borí yín wàyí yá lólùkù tọ́lọ́wọ́ bá sọ pé kò sírẹ̀ wọ lọ́dọ̀ òun ọmọdé lẹ́nu yẹn sọ̀rọ̀ kù kàlẹ́ ti ọ̀rọ̀ yín lọ́wọ́ lẹ́yìn tọ́lọ́wọ́ wà á lọ lọ ìfàlì yẹn táwọn gbalẹ̀ mọ́pinnu torí bẹ́ẹ̀ àwọn onígbàgbọ́ òdodo ọlọ́run ní kí wọ́n fara sí ààyè kejì òun ni pé tọ́ bá fẹ́ rí kó lọ́dọ̀ àwọn ọ̀tá rẹ̀ wọ́n ti kó láàrin àwọn ọ̀tá jẹ́ ọjà sí pẹ́ni tí ọ̀bọ̀ ọ̀rẹ́ alájọrin rẹ̀ òun náà ní ìfarasí ọlọ́run ọba sùhánà ọlọ́run sọ fún anẹ́bí sọ́lú lọ́wọ́ àṣẹlẹ̀ nísàtún nìsà àyà kọkànlé ní ọgọ́rin ọlọ́run ti fọ àrùn ní àǹkù sẹ́ni kúrò lọ́dọ̀ àwọn ọ̀dá yẹn wọ́n ta wá jẹ́lẹ̀ àlọ́lá kọ́ ọ̀farasí ọlọ́run wọ́n ga fàmì láàyè gbé tí gbogbo èèyàn bá gbórí ti ọdún wọn láwọn ọ̀bọ ṣe mọ́ ẹ fún àtẹ́mìdì àìlẹ́lùwàkìyìn farati ẹni tó ṣe é farati òun náà ni allah ọlọ́wọ́ bá hànà sọ́dúnfàtú sáwùbà ayé ọgọ́rùn kan àti mọ́kàndínlọ́gbọ̀n ọlọ́run fa ìntàwọ́lọ́ ọkùnrin hasbi allah láìláha ìlàhù àléhì tàwákàlì. aláwọ̀ nígbà táwọn yẹn bá yẹ ìfàlà tí wọ́n láwọn ò ṣe tiẹ̀ mọ́ ìwọ́n sọ pé ọlọ́wọ́ ọmọ òṣòmì ọlọ́wọ́ yìí ọ̀lẹ́gbẹ̀ẹ́ pé òun lè fi farati ọlẹgẹri tí wọn bá kí wọn ká fún náà ló ti ká wá gbára ní ọba sùhánà òun kan ní wọn yìí àti àlejò tó nígbà táwọn bá ń ká fún wọn záàdá alẹ́sìn wọn ìgbàgbọ́ wọn ìyẹn lónìí wọn ni wọ́n ń bákan náà tọ́wọ́ bá ń fẹ́ láàrin àwọn ọjọ́ kan ọ̀sọ́dẹ̀ tó lè sọ débẹ̀ àyàfi kan farasẹ̀ ọlọ́wọ́ bá sùhánà ọlọ́ni wa ìjánahùn lè sẹ́ni fàjìnà láha wọ́n tàwọn kàlẹ́ àlọ́lá. tọ́ba yìí kí wọ́n láwọn fẹ́ àlàáfíà ìwọlé faralẹ̀ fún àlàáfíà kọ́ máa sìjà kọ́ máa tuntun náà ṣùgbọ́n wọ́n àlọ́lá farasẹ̀ ọlọ́wọ́ eléyìí wà ní sọ́kìlì àǹfààní ayé àkọsẹ̀lẹ́ ní ọgọ́ta bákan náà tí gbogbo ọ̀nà tí yẹn fi dènà àdẹ́wò pé kọ́ bá wáyé ọ́sà padà wáyé náà ni kò sí nǹkan kan mọ́ kọ́ pàdé àdẹ́wò pẹ̀lú ìfarasí ọlọ́wọ́ ọba kí ẹ juwọ́lẹ̀ fọlọ́wọ́ ọba ni ọlọ́wọ́ sọ fún anẹ́lẹ́ sallallahu alaihi wasallam àti sọ fún àwọn àlùmọ́ yìí pé kul lan yusibana illa ma kataba Allahu sọ pé kò ní ọlọ́run lọ́gá wa wà á lọ lọ ìfàlìyé tàwákàlì lófinú. gbogbo àwọn onígbàgbọ́ òdodo tí wọ́n yà fara ti eléyìí wà ní fásitì sáwọ́bà ayé àkọkànlé ní àádọ́ta. bákan náà tọ́ba di pé àwọn ọ̀tá wọ́n tẹ páńpẹ́ ète wọ́n tẹ ẹlẹ̀ fún ọ ẹ kò sí gbára ọba lóko ọba ìró àtẹ́bínú káfáwọn àlùkò mọ̀ ìdìkọ́lẹ̀ lọ́ọ̀dì ìyá kọ́ nígbà tá àtẹ́bí inú sọ fún wọn pẹ̀lú ìjọ ẹ̀yìn kárẹ̀ sábúrà àlékún mọ̀kànmí wọ̀tẹ̀ sìgírì ọba ti pé ipò tí mo wà láàrin pẹ̀lú pé mo jẹ́ àtẹ́bí ọlọ́run àti mo ti ń sèrẹ́tì fún yín bí àyà ti láà pẹ̀lú ayọ̀ ọlọ́run tí mo fi rán yín létí òun lọ́wọ́ tóbi lẹ́fi wòye pé kẹ́ ẹ máa ń nímí lára fàálọ̀lọ́ ìdáwọ́ kẹlù ọlọ́run lè ní fara sí o bákan náà tọ́ ọba ti mọ inú àwọn inú àwọn ayé tàwa kòlò yìí tọ́ ọ bá ti mọ wípé ìsẹ́nibọ̀ gbogbo ọ̀rọ̀ ọ̀dọ̀ ọlọ́wọ́ bá náà ni ó parí sí àti àkọọ́lẹ̀ gbogbo ohun gbogbo ọ̀dọ̀ ọlọ́wọ́ lọ́wọ́ àkọsí lọ ọlọ́wọ́ lùkàtò ayé àti ti fa ti kọ́ gbogbo rẹ fún ta àlàlá o sẹ́lẹ̀ fún. tọ́lọ́wọ́ pàṣẹ ìgbáralé ọlọ́run ní àfáàsọ ike àti tọ́ ọba ti mọ̀ ikọ́ ọlọ́run ọba sùhánà ọ̀kẹ́ soso ni ní pàápàá ẹ ajá pípé kọ̀ sẹ́ni tó yẹ kọ́ gbára létò òun náà lọ ọlọ́run ní káfíńbí sọ́lọ́lá àtàlá sọ fálẹ̀ ọmọ yìí pé olùhùwà rọ́bì láìláha ìlàhù àlẹ́yìí tawakkaltu wà nílẹ̀ wọn ilé ìhìmọ̀tàlì tútú bá mi ọ̀dọ̀ rẹ̀ mo máa ń ṣe ní. bákan náà nígbà tí yẹn bá ti mọ̀ yí pé ìmọ̀nà ọ̀dọ̀ ọlọ́run ní ti máa ń wá kò sí nǹkan kan tó kù ju pé téèyàn sọ fún ẹ lọ́gbà téèyàn bá rí mọ̀nà kéèyàn sì fi ara ti ọlọ́run ọba sùhánà ọlọ́run ọba fún sọ́ńdọ̀ áyà yìí pé wọ́n lánà allah nàtàwákẹ́lẹ̀ àlọ́lá kí ni ṣe táàdì fara ti ọlọ́run ọba wọ́n kọ́ bákan náà á sì sùúrù lórí sùtàdé fi ń kẹwàá o wà á lọ lọ ìfẹ́lì yẹta wọ́n kẹlẹ̀ lèmọ́sà wọ́n kẹlẹ̀ o àti gbogbo àwọn tí wọ́n bá gbára lé ọlọ́run ni wọ́n gbọ́dọ̀ máa fara fi o eléyìí wà ní sọ́ọ̀tù Ibrahim ayà kejìlá bákan náà bá ń fáyà wípé sí bá ọ̀tá wọn ní í àbí àṣẹ ìtọ́ọ̀n àbọ̀dálẹ̀ sọ́wọ́ rẹ̀ ò sí nkẹ́kẹ́ tó fẹ́ ṣe ju pé kọ́ nisọtu nahal aya kọkẹdini ọgọ́rùn ọlọdi innahu laysa lahu sultan ala alladhina amanu ẹ̀rí àṣẹ ìtàn mi kò lè lágbára lórí àwọn ẹni tí wọn bá nígbàgbọ́ òtítọ́ sọlá wọn bá subhana wa ala rabbihim yatawakkalun tó sì jásí pé ẹlẹ́dàá wọn ni wọn bá gbára lé bákan náà nínú àwọn àyè tí ọlọ́wọ́ bá pàṣẹ ká gbára lé fẹ́ ẹ̀ka gbára ọlọ́wọ́ bá subhana àti tí wọn bá fẹ́ kọjá sí kọ́lọ́wọ́ bá subhana wa ta'ala òun ni ọjà aláfẹ̀yìn tìrẹ nínú gbogbo òṣèṣì àdìgbára léèlè nínú gbogbo òṣèṣì yòówù ọlọ́run ni wọ́n ta wá kálẹ̀ alọ́lọ́ ni wọ́n dábàá mi lọ ni wọ́n kí ilà. bákan náà tọ́ba jáde pé àlìjẹ́nà fi náà ṣòwò ló tún fẹ́ kọjá ibùsọ̀ kalẹ̀ sí rẹ̀ ọ́ gbára lé ọlọ́run ọba sùhánà ni ọlọ́run ọba àlìkọ́lá ni alladhina sabaru wa ala òun làwọn ẹni tí wọ́n ti sùúrù tí wọ́n ti fara ti ọlọ́run ọba bákan náà tọ́ba tún fẹ́ ìfẹ́ ọlọ́run ọba ẹ ọ fara ti ọlọ́run ni ọlọ́run ní kọsà wá gbalẹ̀ alọ́lọ́ àní fara ti ọlọ́run ọba ní kọlọ́run nífẹ̀ẹ́ má lójú má lájẹ bá ti ṣẹlẹ̀ àwọn ilé lọ gé sí inú lọ́ha yọ̀kẹ́ pèlè kiri gbogbo àwọn ẹni tí bá ń fara ti àwọn tọba ọba ẹni wọ́n mọ ìyẹn ká wá kíkàlẹ̀ àlọ́lá ẹnì yóò tọ́ka fara ti ọlọ́run ọ̀wọ́ àhásù ọlọ́run ọba àdìgbà ọlọ́run àgbo àkóló kọ́lé náà استغفر الله لي ولكم ولسائر المسلمين في مشاكل الارض ومغاربها استغفروه واتوبوا اليه انه هو الغفور الرحيم الحمد لله وحده والصلاة والسلام على ما لا نبي بعده وبعد فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فاتقوا الله عباد الله wọ́n lè ta wá sólè sàmọ́rọ̀ ẹ̀yẹ rúṣin ọlọ́wọ́ bá ìgbàlẹ̀ ọlọ́wọ́ bá sùhánà sáwì ọláwọ̀ àǹfààní ó ti láwọn èso nínú àǹfààní bí yẹn orí bẹ́ẹ̀ òun náà ní sáàtù rìn àrísì kéèyàn gbòòrò gbòòrò àrísì ọwọ́ àmì kéèyàn farasẹ̀ ọlọ́wọ́ bá sùhánà ọwọ́ nù hadith èyí tí mọ́mú ahmed gbé jáde nù mọ́tẹ́ẹ̀dù wọn wọn làǹdẹ́kì sọ́lọ́lọ́ àṣàlá ń sọ yìí pé tọ́lá yìí fẹ́ farasẹ̀ ọlọ́wọ́ akọ́ṣáwá sólè níbo ti yẹ kẹ́ ẹ fara sí. ọlọ́run tẹ́sí máa pèsè fún yín bí ṣe máa ń pèsè fẹ́yẹ ẹ̀rí pé yóò ní sàásù kò sí lóko kẹ́bí ń lọ pé bí ti ń ti lọ ṣiṣẹ́ nì. ẹ̀yin ajáde láàárọ̀ lẹ́ni tí a ń fanú débi máa fa wọ́n gbà tí wọ́n bá fi wọlé rọ̀lẹ́ ńkọ́ ẹ̀yin ó sì yó. bákan náà nínú àǹfààní kan wà bí ìgbára lọ́wọ́ ọba sùhánà òun ni pípèsè ọlọ́wọ́ ọba yẹn fi yá rẹ̀ inú àǹfààní tó wà bẹ́ẹ̀ ìbànújẹ́ òkú òfun yẹn inú àǹfààní tó wà bẹ́ẹ̀ ìgbàlọ́ lọ́wọ́ ọba sùhánà àlèwé kọ́ ọ̀yọ́ tó mi lè ṣọ ìtọ́ èèyàn dẹni tí ó rí ìṣọ́ káṣe dání òní fọwọ́ báyìí anabi sallallahu alayhi wa sallam nínú hadith anas malik radiyallahu ta'ala anhu wọn ní ẹni yóò tọ́ba lè sọ nígbà tó fẹ́ jáde lé bí bisimilahi tawakkaltu ala Allah hawla wala quwwata illa billah ní orúkọ ọlọ́run kí pé yorùbá yìí níyàn wá kéwù yẹn náà nìyẹn o torí gbà mí nìyí tá a bá ń sun yorùbá yẹn lọ ó lè má jọ àdó àlétí wa ló já pé kéwù yẹn nìyẹn o ní yẹn bá ti wí kéwù yẹn ti ṣèjọsìn yẹn nìyẹn ìwọ sáà tẹ̀lé sọlọ́lọ́ àtàlántẹ̀ sọ nípa rẹ̀ yẹn á dẹ̀ rí bẹ́ẹ̀ kéwù yẹn nìyẹn lọ kọ́ ẹlòmíì onígbò lọ wá bọ̀ ìfàkẹ́ nìyẹn ti ń kọ́ pọ̀ péjì ní ńlá méjì àbí jù bẹ́ẹ̀ lọ àwọn dídí bigno sísílì ẹlòmíì ọ̀hà ọ̀fọ̀ oríṣiríṣi ọmọ yìí ní ọ̀pá lóru aláàgò kẹwù bẹ́ẹ̀ ni ọmọ yóò ti àti fi ọ̀rọ̀ àjọ ẹ̀sùn bóòlù yóò ti wá mọ kéwù èèyàn lọ lé kéwù láti bẹ̀rẹ̀ ọjọ́ èèyàn máa kọ́ náà ní pápá jùlọ nítorí àǹfààní tó wà bẹ́ẹ̀. adébí sallallahu lọ́wọ́ fún wala hawla wala quwwata illa billah ojú yẹn lọ nígbà tí ẹ bá fẹ́ jáde lé wọn ni ìyàwó sọ òun ti máa wà ní abẹ́ ìsọ ọlọ́run ọba sùhánù kódà àwọn àtisani ọmọ ayẹ bá fúnra wọn káṣíṣáni kẹ bá fẹ́ ṣe yẹn lọ́sẹ̀ ìkejì ọmọ àgbẹ̀ pé àkí lọ fẹ́ ṣe pẹ̀lẹ́ ni tó fi kọ́lọ́wọ́ ọba àlekẹ́ ọ̀la ti sọ wọn lè fi dáàbò bò nínú àǹfààní èyí tó wà níbi ìgbà ọlọ́run ọba sùhánù ọ̀hún náà ni wípé tọ̀rífù alùpùpù ọ̀nà téèyàn fi rọrọ ni nítorí pé ẹni fara ti ẹni tí ò ní kú ni ẹni kọ́ wa nù ayà kẹfì wọ́n tàwátàlẹ̀ alẹ́ ayé lẹ́dí la mọ́ fara ti àlàyé tó fi kò ní kú láéláé bẹ́ẹ̀ pé bá fara ti ẹni tí kú tó bá ti kú ìjẹun èèyàn bóyá lè gbára ni bóyá yàwó ni bóyá ọ̀gá ni bóyá nínú ọ̀dà àrísìkí òun ní kéèyàn fara ti ọlọ́run ọba subhanahu wa ta'ala nìkan tuntun ìbádọ́lá nínú àǹfààní tó wà fún ìgbà ọlọ́run ọba òun ní kéèyàn yóò fi ibo ṣiṣẹ́ òun. òun ní máa ń mú ìmọ̀ adába abúgbé lábúrò ọ̀sẹ̀lẹ̀ sí mi pẹ̀lú nǹkan báyìí ní máa mú kó òfin yẹn. ẹ̀rí kó nǹkan ni a fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa wípé a sì gbé ìmọ̀ adábàá abúgbé láburú lè ṣẹlẹ̀ sí yẹn pẹ̀lú nǹkan báyìí láì ní agbára ọlọ́run ọba nínú aburú ni káwá mú kó pẹ̀lú ìfarasí ọlọ́run ọba sùhánù irú ìmọ̀ adábàá abú yìí á kúrò pẹ̀lú kí yẹn gbára lé ọlọ́run ọba sùhánù rò tààlà ọwọ́ nù hadith abdullahi bin mas'ud radiyallahu ta'ala ọlọ́run sallallahu alayhi wa sallam ó ìmọ̀ adábàá aláburú wípé pẹ̀lú sábàbí nǹkan báyìí ní láburú ní máa ń wáyé láyé lágbára ọlọ́run ọba nínú ẹbọ ni o. ṣùgbọ́n ohun tọ́lọ́run máa fi mú ẹbọ yìí kúrò bí sáwà tó lè pẹ̀lú ìfarasí ọlọ́run. ọwọ́ anú ẹgbàá wa mi Abdullahi bin Mas'ud radiyallahu ta'ala anhu wa arda wọ́n ní kò fẹ́ sẹ́ni kan nù wá àbí kò máa ṣe bẹ́ẹ̀ ẹrù gbàdá wa kéékèèké àwọn àgbà ọgbọ́dọ̀ jókòó lórí ọ̀rùn nkẹ́ báyìí ní máa ń fà èèyàn gbọ́dọ̀ jẹ́ pákó alẹ́ nígbà tí táyì wà fọ́ kálẹ́ kọ́ ó fi pé nǹkan tó sì wà nínú súnà sáńdẹ̀bì sọ́lọ́ lọ́wọ́ àtàlà ń sọ ni pété bá rí pé mi kó nira báyìí jọ mi bìsì wá jù láti fi kí máa rún pákó ní gbogbo àkókò òrùn ó ti ní ká máa rún pákó náà nìyẹn torí kò ní jẹ́ ìnira ẹ̀rí wọ́n máa sọ bí ẹ̀kẹ́ ní ẹ̀ bá jẹ pákó alẹ́ kẹ́ báyìí ní ọ́fà kí ẹ̀ ní wàpá burú wà nú ẹ̀bẹ́ yẹn ìhun dábì tí iná lòun náà ní ìgbà ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala bákan náà nínú àǹfààní èyí tó wà bíi ìfarasí ọlọ́run onígbé tọ̀rí ìkúni ìlàdókò lè jẹ́nà bi ghairi hisabin wala adab ọ̀nà tí èèyàn sọ̀ wọ àlùjẹ́nà débi pé wọn ò ní sírò téèyàn téèyàn farasẹ ọlọrun yẹ́nyẹ́ ìpè tó ògbà òtọ́lọ́run bá mu wa. àbí àwọn àṣìṣe o òtúbọ̀ pé èèyàn ò ní ṣiṣẹ́ èèyàn ó ṣiṣẹ́ ṣùgbọ́n èèyàn gbà yìí pé arísìkí ò lè agbara àfi pẹ̀lú agbára ọlọ́run ọba sùhánù. tọ́ba sì rí wa á sọjú rẹ o kódà kọ́ wà lójú kọjá síbi ọgọ́rùn òun làwọn èèyàn táìsàn yẹn mú àwọn

èèyàn á ṣiṣẹ́ àwọn agbọ̀gbọ̀ ayé wọn fani bá wà níbi ọlọ́run ọba sùhánù tá a bá ṣiṣẹ́ tán káwa farasí ọlọ́run alẹ́ ìfẹ́ náà ń tọ́jú ká tọ́jú ẹ̀ wọ́n fi gbólóhùn sí gbólóhùn ìlú ogun yìí ní nǹkan báyìí ò sí kínní jẹ́ iṣẹ́ ni. ìtẹ̀kẹ̀ ò lè dáhùn ìlà bí láwọn ẹni tí máa ń pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́run ọba náà ni bí ò ní ah, ẹ̀fún oníjẹ́sẹ̀ yẹn tọ́bí fi gbà wọn òbí ìdákiní ọkọ̀ọ̀kan sá lọ náà tí ọba wa sá lọ ńkọ́. so nípa bẹ́ẹ̀ ìfarasí ọlọ́wọ́n ọba ayẹyẹ yìí ọ̀nà tí èèyàn sọ wà lùjẹ́ náà ni o tó fi pé wọn ò ní sírò sí èèyàn ọ̀nà tí ẹ̀ ní sí ayẹyẹ bí sí òkọ̀rọ̀. ọwọ́ àná hadith Imran bin wọn là tẹ́lẹ̀ ọlọ́wọ́ sallallahu alaihi wasallam wọ́n ní àwọn seventy thousand nínú ìjọ mi wọ́n wà lùjẹ́ náà wọn ò tẹ̀ ní sírò sẹ́wọ̀n kódà wọn ò ní jìyà wọn á ní dání òjíṣẹ́ ọlọ́run ní bẹ́ẹ̀ ni òun làwọn ẹni tó ṣe yí pé tí ọgbẹ́ bá mú egbò mú ọ lẹ́sẹ̀ àbó mú ọ lára ń bìkan wọn èyí sáré fínà jò tó ọ̀sọ̀ fáwọn fi ń wá tọ́jú kódà lọ́dọ̀ àwọn ọlọ́ba wọ́n ní áfẹ́rò dá áfẹ́rò dá wa ẹ̀lìkẹ́yì oògùn táwọn bá ń lò fáyì òun náà ní kọjá sí pé náà láàbẹ̀ fi ju ọgbẹ́ ètò gbàrà tó ti fẹ́ yẹn ní ọgbẹ́ lèyàn kárí máa lọ kẹsẹ̀ bọ́ náà lèyàn máa fọwọ́ bọ́ náà kì í ṣe bẹ́ẹ̀ o ọlọ́run dákun má jà jó náà má jà jó láyé má sì jà jó níjọ́ òfin dà lọ́pọ̀ ẹ̀yà rọ̀ dákun má jà wọlé ọlọ́run. torí bí àwọn ẹni yẹn nìyí tí wọ́n bá ní ọgbẹ́ èyí ti pín náà wọ́n máa fi jò. bákẹ́ni àwọn ẹni dáwé láyé sarkóòd kì ó dáa rẹ tó ṣe yí pé wárápá máa dà á lójú ayé àtẹ́bí sallallahu alaihi wa sallam ó ní ní òjijì ọlọ́run bẹ́ẹ̀ lọ́hùn fún mi òjijì ọlọ́run tó sọ́wọ́ ẹ̀kọ́ lé sí sùúrù ní sallallahu ọwọ́ bá lórí ìnira tí bọ̀ yìí arábìnrin yẹn ní òun ṣe sùúrù àmọ́ òjijì tí arábìnrin dẹ́mọ̀ yìí pé kọ́má yẹ kóbìnrin ká sọ bọ́ lára rẹ̀ ká sọ bọ́ lára rẹ̀ tí wọ́n á pàṣẹ kò nífẹ̀ẹ́ sí ẹ wá wẹ sí kẹ̀kẹ́ ọ̀dà láàbù tí wọ́n á rí òwò káàkiri òwò ọmọlúwàbí. ó nílò òṣìṣẹ́ ọlọ́wọ́ àtàkẹ́ṣọ̀ aṣọ máa ń bọ́ lára mi títẹ̀lẹ̀ yẹn bá ti tẹ̀lẹ̀ òṣìṣẹ́ ọlọ́wọ́ àni ìṣàdó àkàṣọ máa pọ̀ yẹn ọwọ́ pọ̀ lára rẹ̀ tó ìgbé wàrà ó ní àwọn ènìyàn wọn èyí fẹ́ yẹn rúbíà bá ti di ibi nǹkan gbára wa ṣe rúbíà wa mọ́ ẹ̀rí. àwọn ènìyàn yẹrù wọ́n bá kú mọ́ kó ti gbọ́dọ̀ pé ìṣẹ̀lẹ̀ yìí ìjẹba yìí lọ́pàá àti ìjẹba yìí fi rí bẹ́ẹ̀ nígbà tí yẹn ti lè ṣe báyìí ni ó ti rí òun tọ́pọ̀ àti yìí nǹkẹ́ báyìí lọ́fà tí wọ́n yọ agbára ọlọ́run ọba kú anabi sallallahu alaihi wasallam ó ní wa ala rabbihim yatawakkalun àwọn ènìyàn ẹlẹ́dàá wọn ni wọ́n máa ń farati làbáwa ọ̀káṣà olùmíṣítọ́n làwọn ti dìde bí òjijì ọlọ́run bẹ́ẹ̀ lọ́wọ́ kọ́ fífi sínú àwọn seventy thousand yìí anabi sallallahu alaihi wasallam mo ti bẹ́ẹ̀ lọ́wọ́ àdó àti ti gbà mo ti wá dó wọ́n. e tún dìde wọ́n nílò àjọbí ọlọ́mọbẹ lọ́wọ́ kọ́lọ́mọbẹ mi náà síbẹ̀ ìjọ ọlọ́run ní ah, ọ̀gá ṣàtúnṣe kí ni wọ́n ti gbà wájú yìí wa bá o ìṣàdúrà náà ìgbára ọlọ́run àmọ̀kọ́ ọlọ́run ọba náà ló lè so gbogbo ká máa ìyẹn fara náà nìyẹn gbogbo ẹni tí ń tó ọba gbẹgbẹ àwọn àti bọ́rọ̀ ti rí ní èmi ní bàbá kan kódà ti dáwọn ẹlòmíì ṣe é dé ìrẹ́ kẹta nìyí wọ́n ti ní sáhírù tí wọ́n lè má tọ̀lọ̀ kó o ní o tún jáde kó o tún jáde láyé ápùsà sọ́lẹ̀ fọmọ ẹ̀ yìí pé torí bẹ́ẹ̀ máa rìn sọ́dọ̀ bàbá yìí o ló pè dà irúfẹ́ ẹni tí ń ṣe báyìí kò gbára lé ọlọ́wọ́n ọba àbí ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala allahumma والركون إلا إليه والتوكل إلا عليه والسؤال إلا به والاستغاثة إلا بك أنت ولينا ومولانا يا رب العالمين يا أرحم الراحمين أبي الله سبحانه وتعالى àwọn aṣọ rẹ o ọjọ́ tí kò gbó bẹ̀rù dábàá ìpáyọ̀ ògùn yìí ti pọ̀ níbi fáwùjọ wa mi tọ́ lágbára dé sí kọ́dà kéèyàn kí ó kó mọ̀ mí sí sí kéèyàn dàgbà kọ́ga tó lé kí wọ́n rí wú bẹ̀ báyìí wọ́n bẹ̀ rú rẹ̀ ọ́ áfóòdù kéèyàn bá ti kéèké lọ òun wù yìí ni ọlọ́run àwọn wá sọ ọlọ́run ọba níbi ìpayà tó ti pé wọ́n yàtọ̀ àyàfi kọjá sí pé ìbẹ̀rù rẹ̀ wò la ń fẹ́ o gbogbo ìgbáralé bíi ìtọ́yàtọ̀ sí ọ àfẹ́ ìgbáralé tiwọn ọlọ́run ọba wò la ń fẹ́ o a máa tọ kẹkẹ lọ tá a máa wárí fún tá a máa ṣèbéèrè lọ́dọ̀ rẹ̀ à ń wá sọ̀wọ́ ọlọ́run ọba níbi ohun tó yàtọ̀ sọ́lọ́run ọba afẹ́kọ́ jáde gbogbo béèrè wa ọ̀dọ̀wọ́ ọlọ́run ọba láàkó sí. gbogbo àkólà nínú fàyè kéke májà lè wá sípò mí ìjà lè máa wá sọ́dọ̀ ọlọ́run ọba sùkárù sọ́ra àmọ́ ikú ọlọ́run ọba ní alátìlẹyìn wa ìwọ wa ní ìmọ̀ wà ní ìmọ̀ ìwà أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين في مشارق الأرض ومغاربها استغفروه وتوب إليه إنه الغفور الرحيم أقيموا صلاتكم يرحمكم الله